حديث محمد صلى الله عليه وسلم كان سبحانه وتعالى كي pé kí èèyàn lè máa gbẹ nǹkan lẹ́nu tí ó sì nígbàgbọ́ sí. a sọ fúnra pé ní gbogbo tí a bá pè ní ìgbàgbọ́ a máa ń kọ́ ni. torí tí ẹ bá kàn fẹnu sọ pé ní òun gbàgbọ́ tí ò kọ́ bí aláìgbàgbọ́ lẹ́nu torí yóò máa ṣe tó takò nǹkan tí ó sì ní mà. àlùkò dàrú. تقدير الله عز وجل للكائنات òun ni kíkọ tó lọ nkọ tó pé gbogbo kankan gbogbo tí ó máa ṣẹlẹ̀ pé bí ó sì ṣẹlẹ̀ rí tó ti kọ́ lẹ̀. obìnrin torí pé kò lè bíra mọ́ ẹni bẹ́ẹ̀ la ti rí níwájú ọlọ́run tó bá fẹ́ tì wá sí ni yóò tẹ̀lé mi máa ṣe dáadáa yóò tẹ̀lé mi kó máa ṣàbúrú. bá sa ìdá ẹ má bù ibi tọ́lọ náà ó ṣe kí ni tí ó máa rìn sínú. alinu wọn tó sọ lórí pé ní alikọ́wù fìlíàmì màkìfúfà wà kọ́ọ̀lá láwù àìháàtà àìháàtà àǹtẹ̀mùtàlà bìlìmáì. ẹni ọ̀dọ́ wa rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ta di àdìlọ́wọ́ àdìlẹ́sẹ̀ ẹ wá jù sínú omi àwọn kan mọ pé omi láàjọ sí ọgbọdọ tẹrí o kódò mi ò gbọ́dọ̀ kẹ la àdúgbò lómi ò ìdí wọn pé ní ẹni tọ́lọ́ ti dálẹ̀ kó má mutí ìwọ́n wá sọ pé má mutí o mú ní òde ní mú. àìkẹ́ òkun tá à ń ṣe láti tó láti wá pé níta máa ṣe kíni níta máa ṣe nù. kò wá ní ilé ìbú mọ́ kóra kò ní ta ìdààmú bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́. ẹ ò bá kírun náà lọ́wọ́ ní kó kírun ah, wọn ò sí ní ìwé onímọ̀ kírun. irú ẹni tó yẹ kó jẹ́ àlàbí kó tó gbalada ó yẹ kó gbalada àti káyọ̀ pọ́nà tó láti rẹ̀ tó pé tọ́lọ̀ ni ó máa ṣe ní ibi tákéde àìwọ́ sì sí. irú àkídà yìí àwọn kèfèrí ní nígbà tá a lè rí pé wọ́n ń ṣe yà law sha Allah ma ashrakna ọlọ́run ní àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí rẹ̀ mọ́ mọ́ àwọn kan fi ṣe oúnjẹ àbádẹ́bì láyé rẹ̀ náà kèfèrí yẹ pé irú ìròrí yẹn ti bá ní ìròrí kèfèrí law sha Allah ma ashrakna wala aba'una wala haramna min shay ọlọ́run ló ní àwọn ọ̀sẹ̀ bọ̀ fún ìhàtà bàbá wa tó bá òdodo lè lé àmọ́ ṣe nọ́mbà ti gbogbo ẹ̀ sọ́lọ̀ ẹ̀rí láti gbogbo ẹ̀ sọ́lọ̀ àwọn kan wá ṣe ẹ bí kò ní dùn ó lò wọn nù àbí nígbà tó ní bí olóòrò pé máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ máa ṣẹbọ níta káwọn sọ pé àfi ṣe kí ni wọ kí ni dàbò tiẹ̀ lọ́nà bá ti ní wọ́n máa ṣe náà dáwọn ṣe kí ni náà máa ṣe tòun gbà tó máa yẹ ní ìtìyà 就是搞怪模式。 not yẹn ní ẹ̀fìyà kó o náà lè ṣe kíni ó lè ṣẹ̀ṣà ṣùgbọ́n kì tó ń lo dáa tí tó ń ṣẹlẹ̀. wá bẹ̀ àwa ni ọlọ́run kọ́ ló tó láti rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ló tó láti rẹ̀ ẹ̀kẹ́ wọn ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run ti ṣíwájú ẹni tí ó fẹ́ sàá dáadáa àtẹ́tún lè sàá fún ọlọ́run lé Daddy. kọjá ńkọ àtàn kọ̀ǹkọ́ ọlọ́run ló mọ̀ ibi tí kálukú wá bá ipò ibi tí kálukú òde ọlọ́run bá mọ̀. àpò lórí abọ́sọ́dọ̀ ẹranko abọ́sọ́dọ̀ àwọn ẹyẹ abọ́sọ́dọ̀ tambolo inú mọ́ṣáláṣí tambolo mélòó àtẹ̀sí bóun ẹsẹ̀ jẹ́ bóun ẹsẹ̀ mu ní ẹsẹ̀ kú tọ́lọ́hún ẹsẹ̀ kú tọ́lọ́hún ayé ló wá díẹ̀ inú ẹ̀ka wọ́n ṣe kú ọlọ́run ọ̀sẹ̀ kínní kò mọ̀ sí. ìtumọ̀ rẹ̀ nù. ti kọ́ nígbà tí ó bá máa ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ kó ṣe kí ni والذي نفس ابن عمر بيده وفي مي àti jìbìrì lọ́kùnrin kan yọ báyìí báyìí. ó fi wá wá nínú àdéhìí yẹn pé jìbìrì ní kálíbí fún nírò pa ìgbàgbọ́ ara tó kan náà ni pé wà á tó mi nà bẹ̀lú kọ́dà tó gba kádàrá gbọ́ káyìrì yìí wà sáré dáadáa rẹ̀ àtàbúrò rẹ̀ gbogbo jẹ́dẹ́ máa ń ṣe ìdánù ní ojú ìbọn tí ìgbà kan náà gbọ́ ẹgbẹ́ àdìsí yìí àdìsí alákọ̀ọ́kọ́ nínú sọ̀yìn kiri yẹn sọ̀yìn muslim bábùlì iman arkanu iman mẹ́fà ní kẹ́bà nínú àdìsí yìí alimanu bilikọ́dà rẹ̀ lẹ́ẹ̀kẹ́fà rẹ̀ orígun gbàgbọ́nu tó ń dábàá ní pẹ̀lú orígun tó bá ti wó nǹkan ewu àbí òwò jẹ mọ́ tọ́wọ́ ní àríkánu sọ látòsí bíi fatia ìwà kí fatia sọ nírun ẹ kò nírun arkanu lè hajj ara rẹ nìkíni àlùkùkù bí àròfà kéèyàn tó sí àròfà ọlọ hajj kò lára fa sọ nírun àsọ ní hajj bẹ́ẹ̀ náà lẹni tó lò nígbàgbọ́ ṣùgbọ́n kò gba kádàrá gbọ́ lẹ́sàlá ó ìmáà nù kò ní kò ní gbàgbọ́. rẹ̀ fún wa wípé bó bá ti gbogbo ṣe tó ṣe bó ṣe wò ó ga tó tó ná nǹkan sójú ọ̀nà tó lọ́n tí ò bá ti gba kádàrá gbọ́ kì í ṣe mùsùlùmí. àwọn ní kádàrá kádàrá tá sọ yóò ń pè lẹ́nu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ nìkan òun ló wà ń díẹ̀ kí ni túmọ̀ tó ń sọ òun ni wípé èyí rùbùbíyà ọtí tó ń fẹ́yàn ní nǹkan torí pé nǹkan kọ̀kọ̀ kádàrà ọlọ́run nìkan ní í ṣe tó bá lẹ́yìn kan náà tó ń ṣe ó lè yí padà ayé pé rùbùbíyà ọlọ́run ọtí ọtí bọ́lẹ́ ènìyàn náà lọ́rùn. bákan náà àná òyìnbó sídùkọ̀lì ìtìmáàdì ala Allah azza yóò jẹ́ kéèyàn lè gbára lọ́lọ́run lódodo ìyẹn ló fà tẹ́bárẹ́ tó ní àlè ìmánu bìlì kọ́dà tó dún ilẹ̀ dáadáa táyẹn bá ń fa tí ń fa sókè ọ mójútó ra rẹ àwọn èèyàn mọ̀ náà wà ń di rẹ kí ni wọ́n máa sọ fún wọn kò séèyàn kankan di ẹ ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló ń di ẹ kódà ẹlòmí ò ti máa bínú ká àbò níṣe wá ń ṣe báyìí kò yà sọ̀rọ̀ rẹ̀ àmì ẹlòmí tó yẹ kó wọ́n ń ṣe bọ́ tiẹ̀ tó ń ṣe bá gbèsè ayé tiẹ̀ lọ tẹ́ bá tójú bọ́ lẹ́kọ́ àti òbá létí wàá bá a lọ ṣe. ìyá ẹ má dààmú ara yín ọlọ́run náà ló lé kíni ọlọ́run àmì. lẹ́yìn káyidá alimta torí pé tó o bá mọ̀ pé anako làṣẹ ìbìkọ́dọ̀ ìlà ìwà kọ́dàrí tó hàn pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe kọ́ ni sọdakọ ẹtìmádùkà àlọlá mo gbára lọlọ mo gbára lọhùn tó ń sọ ìgbà ẹni ó tó jẹ reality ọ̀pọ̀lọpọ̀ náà náà gbára lọlọ títí nǹkan bá mi yóò sáré tì síbi kankan à ah, alágbájá náà wà ń bẹ kò nígbà pọlọ ń ló kọ. bákan náà anáwó yóò jíbu lè kọ́lìbì tùmánìnà yóò jẹ́ kí ẹ̀mí fọkànbalẹ̀ ìdá alimta nígbà tí wọ́n náà bá mọ̀ pé ànàmá àsọ̀ ọ̀bàkì lamu yakum li yọkuti ak pé tó bá ṣẹlẹ̀ sí ẹ kò lè fò ẹrù ní dáadáa ní àbí yakum li ah ọ̀pẹ aburú kò bá ṣe ó kẹ́ fomi ni ah kíní kan tí mo lò ní kíní kan tó lò ni ọlọ́ọ̀ni òde kíní ni ò kọ́ mẹ kọ́ ya dúpẹ́ fọlọ́n tó ìpín dáadáa kan ló fò ẹrù pé ara ń tà ń sọ lẹ́nu mo dé èyí náà bá fún ó lè dùn ẹ pé ó bọ́ ọmọ ẹlẹ́dùn pé kò tó ní dùn ẹ pé wọ́n pé ọlọ́run ti kọ́ pé kéde kíni kéde tèmi káìpẹ̀tẹ̀ sí ṣọ́ọ̀bù ni ẹ̀yin náà bá bára jáun owó yìí fi fowó yín rú sí adúrú owó tó bá fẹ́ dùn wọn náà kẹ́tọ́ padà dárò pé tó bá jówó tèmi ni tí èdè á ṣe kíni á dùn náà ni ṣùgbọ́n tí wàá kára àgbọ̀ yóò máa dùn yóò sì máa kí tẹ́ tó padà bọ́ sí lọ́wọ́. wọ́n ní oníkèéta nínú tó oníkèéta ń jẹ́ mọ́ àlìmọ́nú bìlìkọ́dà tó ń gbà tó lọ ń sin nǹkan fún yẹn nítorí pé kò yẹ kó kádàrà rẹ kò yẹ kó gbé síbà kò yẹ kó gbé sọ́dọ̀ ẹ̀ yìí tó ń fọ́ọ̀tì ọlọ́run ọba ni. ìwé ní ìwọ̀n pé ah, bọ́lá ń ṣe kọ́ ibi tí ó tọ́ náà ló gbé sí kò ní í tara. eléyìí nínú àwọn àǹfààní tó wà ń bi kagbà kádàrà gbọ́ ni. ọlọ́run ní kánẹ́bí sọ fún fọ́ sọ báyìí fún apẹ́ni kó láyò sí ìbànà sọ pé nǹkan kan ò lè bá wa láburú ìlàmọ́ kàtàbọ̀ lọ́ọ́ àléyìn náà àyàfi tọ́nà bá kọ̀. bákan náà mani ìjáàbì lùmọ́rì bí amẹ̀lẹ̀ ara nfa tó àmì kéèyàn gba kádàrá gbọ́ ni pé èèyàn ní máa fi iṣẹ́ rẹ̀ proud jù káyipọ́nà kádàrá pé olólówó sí ara ń tán sọ pé èèyàn ò máa ṣe nu ẹ tó ní máa ṣe yìí àti ibi tó ti wà lẹ́nu ẹ o yóò lẹ́nu yẹn ò máa ṣe ni yóò bá máa sakọ bí ìgbà fóun gẹ́gẹ́ ló ṣe nǹkan fúnra rẹ̀. ìdá amẹ́lá amẹ́lá yẹ́sùkọ̀rọ̀ àlẹ́ èyàn ò ní ṣe àwọn iṣẹ́ tí wọ́n ń dúpẹ́ lórí kó máa ṣe fáàrí lẹ́hànà láwọ̀ lẹ́dí mọ́nà àlẹ́ yìí wà kọ̀dára òla torí pọ́nà bá sùfànà wa òun ló kọ́ òun ló kọ́ pé ẹni yóò ṣe ó sì tún ṣàánú ẹ̀ ó fi ṣe kóńgẹ́ kó lè ṣe. ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún abáyé pé ní má asọ́ba mi musibatin fil ard fìtí musiba kan ò lè ṣẹlẹ̀ lórílẹ̀ wala fi anfusikum àbí kó ṣẹlẹ̀ lára ara yín illa fi kitab àyàfi kó ti wà ní kíni àkọọ́lẹ̀ tájà lùkẹ́ bá dé tó bá dùn ọ́ pẹ̀lú pé bọ́nà ń ṣe kíni bọ́nà ń ṣe kọ́nu àmúwọ́ ọlọ́run bá ní kí ayé ló wà di eléyìí àbẹ́yẹ wọ́n tún ṣẹbọ lórí ẹ̀ pé ni èyí kí lẹ́bi tó ti ró òkú rí wọ́n bá ní wọ́n ró wọ́n tún wá fọ̀bẹ́ lé lọ́wọ́ pé kó lọ gún ẹni ń pa kẹtọ́rí kékeré ikú gbóná ló kú kò tí ì lè rọrùn wọ̀ subhanallah ọlọ́ni mùsíbà kan ò lè ṣẹlẹ̀ lórílẹ̀ wàlá fi àǹfóṣìkùn àbí lára yín ńlá fi kìtàb àìfikún jẹ́ pé inú àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ́ ló ṣe ni ó ti wá. min qabli an nabra'aha gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan kẹsẹ̀gbọ́n àti mùsùlùmí àyẹ̀ tẹ̀lé lọ́sẹ̀sẹ̀ kọ́ o kó tó dá bí nǹkan bíi fifty thousand years kó tẹ̀ tó dá sánmà àti ilẹ̀ ló ti wà ní kíni àkọọ́lẹ̀. inna zalika ala Allahi yasir nǹkan rọrùn fọlọ́ pé ń gbogbo nǹkan kó gbogbo nǹkan rọrùn fún. lìkẹ́yìlá tá ala ma fatakum ọlọ́ọ̀la ń sẹlẹ̀ fún yín kẹ́mọ́ bàbá nu jẹ́ púpọ̀ jù nígbà tí nǹkan bá bọ́ ọmọ yín lọ́wọ́ torí pé bàbá nu jẹ́ lómii tẹ́ máa gbọ́ yẹn pé ní kádàrá gan ní fi ń takò. wàlá máa wàlá tẹ́fọ̀rọ̀ òbí máa àtàkùn bákan náà ẹ pé dáadáa ló tẹ̀yìn lọ kẹ́mọ́ bàá ṣe kíni kẹ́mọ́ bàá dùnú jù tó tún wá máa mú yín ṣe fáàrí bí ìgbà pẹ́ yín lẹ ṣe fúnra yín. ayé farahun bibator yẹ pé kéèyàn yá àyọ̀pọ̀ rà á wà ìjáàbù àbí kó máa fira rẹ̀ hàn pé àwa la tó bẹ́ẹ̀ kọ́ ẹ̀ wà lákọọ́lẹ̀ ọlọ́run bá ní kò ní yá àyọ̀jù kò ní yá àyọ̀pọ̀ yóò tó fi dúpẹ́ fọlọ́run bá ní. bákẹ́lẹ́ tó bá rí nǹkan ṣe kò ẹ̀wọ̀ ẹ̀yin ní ẹ̀wọ̀ bó la ní prógámù yẹn ṣe ẹ̀ mọ àwọn bó ní ilé ẹ̀ mọ àwọn tí mo gbà ní. ìgbà tó fẹ́ kéétọ̀ fàdúrà tì í sọmọ bọ́ọ̀lù kọ́ níjọ́ náà ọlọ́ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lè fẹ́ kẹ̀kẹ́ àfi ń bá fẹ́ ìfi ẹ̀tọ́ lọ́n ló wá pàdé ntẹ́yìí fẹ́ ló wá jẹ́ kó ṣe náà níbi wọ́n tún fi dúpẹ́ fọlọ́ ni. àǹfààní tó husnihi alama asaba pété nǹkan bá ń kẹyàn kò ní banújẹ́ jù lẹ́yìn omi rọ́bì tó kọ́ àpọ́dọ̀ ọlọ́run ba ló ti wá fọwọ́ sọ́ọ́dìrún min rahmatin wa hikma nǹkan ò sì ní wá látọ̀dọ̀ ọlọ́run àti kó tó jẹ́ àánú hikima tún ní ìyẹn pé bó ṣe tọ́ bọ́lọ̀ sí ibi tó gbé sí náà ló gbé sí pé ọlọ́run èmi lọ wá ṣe léyìí fún ìtumọ̀ pọ́ọ̀dù ẹlòmíràn yẹ kó ṣe kíni ló yẹ kó yà sí kèé ṣe kọ́dọ̀ mi ayé pé ọlọ́run bá ó gbé síbi tí kò tọ́ ẹni ẹni ó sì mọ̀ pé ọlọ́run bá ní hakeem tó bá tó lẹ́tọ́ pé ní hakeem yóò tó abdulkiri abdulawa irú ọlọ́run ọba ọba ọba ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n ṣe títọ́ ń ṣe yí pé ọlọ́run èmi lọ́wọ́ délé bí bàbá kò gbọ́n kò mọ ibi tó yẹ kí kò gbé sí ni subhanallah kè èmi lọ́wọ́ àtìlẹ́ yìí fún ìdọ̀kọ́ àìtọ́ ọmọ yìí kátó ọmọ wa mẹ́ ọmọ ṣe mi ṣéèkì ọ̀jọ̀gbọ́n sì rán náà hakeem ẹ̀rí yóò gbé gbogbo nǹkan síbi tó bá tọ́ kódà kó jẹ́ pé kó dùn má wa ìgbọ́n náà mọ ikí mọ tó ti ṣe kíni tó torí ẹ̀ ṣe ìyàtọ̀ wà láàrin pé ah, nǹkan ẹ̀ dùn yàn àgbé kó wá ba jẹ́ pé yóò fi mọ ta ko kádàrà. bákan náà nínú àǹfààní tó wà ní kagbà kádàrà gbọ́ anal iman anal insan èèyàn yẹ́pọ̀ àlọ́ àlùbáàbù èèyàn ó ṣe gbogbo sábàbí ẹ̀rí lẹ́yìn náà yóò mẹ́nu bí hikima ti láì azza wa jalla tóró gbà pé gbogbo nǹkan tọ́lọ́ bá ti pẹ̀lú hikima ni wàá náà wò láà yuqaddiru al-ashya illa marbu illa marbu tọ́tàn bí asbabiha àdìpọ́nà òbò ní kọ̀ọ̀kan àbí pẹ̀lú kádàrà pẹ̀lú àwọn sábàbí ẹ̀ ara nfààní mi tunu ẹni tó fẹ́ bí mọ́ nísìn kí ni ó ṣe yóò fẹ́ yàwó yóò wà tọ̀ ọkọ̀ ntọ́nà bá fi sínú kádàrà báyìí ló wá kú ṣùgbọ́n ẹni tí olóńgbà kádàrá gbọ́ àwọn hikima tọ́lọ́ngbé síbi kẹ́pẹ́ ọ̀nà tí nǹkan gbà kò wá ṣe eléyìí ara mi pé kò gba kádàrá gbọ́ náà ni pé kọ́ lọ́ba sùpánù àtàlà ó ti lọ gbogbo nǹkan mọ́ àwọn sábàbí tí ó jẹ́ kí ó ṣẹlẹ̀ gbogbo eléyìí tá a sọ yìí ó ní àǹfààní tó wà níbi kí àgbà kọ́dárù gbọ́ ká lè jẹ́ kí mọ́ni wa lórí nǹkan ikú rinlẹ̀ makana náà a hadithi pé tó bá ti ń fa àmùsíkù ẹgbẹ́nu dákẹ́ kí ni àgbọ́yé ọ̀rọ̀ yìí hadithi tó fẹsẹ̀ rí lẹ́ni àgbọ́yé rẹ̀ ni pé àìwọnú kádàrá dé òpin tòtí yẹn bá wọnú kádàrá dé òpin kí lè wọ́n tó padà ṣe yóò padà fọ́ ti ọlọ́kùnrin àbí òsọ jáde àwọn awínà ìpọ́nà olùkọ́ kí wọ́n ló dé pé àbá alágbèjà náà yóò lówó ọgbà kọ́lọ̀ ló fún ọ bọ̀dì kí ló dé pé pé ah, yẹ wọn ò dúró ní ní ànáwó nǹkan gùn sí kí kí òjò dọ̀tí mi ìkílódé tàn kó wọnú ọgọ́ ọ̀dún kọjá yé rẹ ìyẹn ló fẹ́ gbàtà lẹ́bi rí kí àwọn kan ń fi ọ̀rọ̀ kádàrá gbára wọn tó àkàn lọ báyìí pé ẹ ọlọ́ọ̀ni bàmá àsọ́bà kó mímu sí bá tó bá kásọ̀bà tẹ àìdí kò nínú ayé àtọ́jọba yìí gbogbo ń tẹ́ bá tẹ̀yìn lẹ́sẹ̀ fúnra yìí ẹ̀yin lẹ fọ ara yín fa nǹkan no ẹ̀yin kọ́ nǹkan no ẹ̀yin kọ́ ọlọ́run ló tún la kúlù mi ní ìdí rọ̀bì sọ́kò gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ̀kọ́ ti ń lọ ju ẹ̀kọ́ ti ń sọ pé ẹ̀yin lẹ́sẹ̀ ẹ̀kọ́ no ẹ̀yin kọ́ ọlọ́run ló tún láti bẹ̀ wọ́n ní ojú ànábì pọ̀ sí wọn àyìnbó wọn ká pé a máa jiyàn bí a jiyàn bọ́ọ̀lù ìgbà tẹ́ni ká dára wà kí ọ̀nà tá a fi lè ṣàlàyé rẹ̀ rọ̀ náà báwọn alìsùn náà ti wà lè jàmáà àdúgbò ní tó bẹ́ẹ̀ rí mu àwọn mọ̀rọ́ tí bá àwọn stéjì ṣe àwọn àyà tó wá fún àwọn àhàdìsì tí ó wá fún gbẹ́kọ́ máa wádìí pé àníkìlọ̀ ọlọ́run fi ṣe báyìí èèyàn padà sọnù o ìyẹn lè túmọ̀ ọ̀rọ̀ pé tẹ́fà ti ń dákọ̀ kádàrà fa àmùsíkù ẹ̀yà ṣé kínní ẹ̀ àgbẹ̀nù dákẹ́ yẹ pé ẹ má wọnú ẹ̀ jùdùjìdùn kódà tó gbọ́ yẹn tó bá wọnú ẹ̀ jù ẹsẹ̀ rẹ̀ padà yẹ. kọ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣàánú wa kó ṣàlékún gbàgbọ́ wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين